pátá mọ́ àbí kẹ́ má jà ń pátá mọ́ ọ̀bọ ló ní yóò mú tèmi gbọ́ ọ̀padà ló ní yóò má pa wùn mí dà má jà ń pátá mọ́. àgbéká lorúkọ àkókò àtúrà dẹ̀dẹ̀ lorúkọ àkókò fífìlà fífìlà rẹ̀ jò òrìṣà àbí kẹ́ mo fẹ́ jó ẹ àní mo fẹ́. ọ̀rẹ́bìnrin làbí kẹ́kẹ́ sakọ̀ni ó gbowó akọni olóhùn ògbógbó. ikú àbí kẹjọ gẹ̀gẹ̀ ó rẹ̀ ní kó mọ gbóhùn tó dùn ara àpani ẹni bà ló mọ̀ lọ́rọ̀ akọni gbogbo ọ̀nà láti rábì kẹ́ẹ̀dọ́ òfo ọjọ́ kejì ọjà ló dá sí. akọni dàbí ọmọ òótàwọn àgbà lọ́wọ́ mò ń kà á lè lọ́wọ́. alájúwọ̀ ṣe àkànní wí bàbá ó di bàkan náà obìnrin agbo agbójú tòṣì lọ. kò pẹ́ kò jìnnà ó fojú kàbíkẹ́ ṣíkú ló gbà mú pẹ̀lú àbúrò lọ́wọ́ ó pé àbíkẹ́ fojú rere ni ó fi wò bí ojú rere la fi wò kó àkìlóhun alágbẹ̀dẹ ọ̀run ló kó àtòkò ó fi ń ṣera wọn lóore ẹrú tọmọ níròpò ó yọ ó di dandan máa jó ẹ àbíkẹ́ àbíkẹ́ mo fẹ́ jó ẹ àní mo fẹ́ jó ẹ àbíkẹ́ mo fẹ́ jó ẹ ọ̀pọ̀ ló ní òmu tèmi gbọ́ padà ló ní o má bá wù dá àbíkẹ́ mo fẹ́ jó ẹ mo ní mo máa jó ẹ àbíkẹ́ mo fẹ́ jó ẹ. ògìní dáríjọ jìrókò nínú igbó fara rẹ jì mí ẹnu ọ̀kẹ́rẹ́ lọ́kẹ́rẹ́ fi ń pọdẹ ìwà àbíkẹ́ ògbó rẹ ni ó fi ṣe mí àkànní lóore o ìwà àbíkẹ́ ògbó rẹ ni ó fi ṣe mí àkànní lóore àbíkẹ́ mo fẹ́ jó ẹ àbíkẹ́ mo fẹ́ jó ẹ o irú èyí là ó máa rí ẹ mo ti mú ẹ kígbe láì lọ́gbàdá ní mo ti mú ẹyà tà láì ṣàtà rodo ó wá ń dárẹ́ bẹ́ẹ̀ kò jẹ tẹ́tẹ́ àbíkẹ́ mo ti ń dó ẹ èmi àkànní ti ń dó ẹ òun àní mo ti e, ń dó ẹ oníjẹkújẹ ọkùnrin fèyí tọmọ ẹ dáwọ́ nínú àkàntì òjọ ẹ ṣèrántí pé ọjọ́ gbogbo lè ẹ kígbe láì mọ́ bá dání. mo ti mú ẹ̀yàtà láì yàtà lójú òun á ń darẹ̀ bẹ́ẹ̀ ò tẹ́tẹ́ mo ti dá mi ra mo ti dá mi ra àbíkẹ́ mo ti ń jó ẹ ara mi ti wálẹ̀ yé mo ti dá mi ra àbíkẹ́. ẹ kúrò lẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ olúyinka TNT ẹ kú déédéé ìwòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣé o wálé ní interactive section ní ibẹ̀ yín èèyàn ẹ má ti pè wọlé bá ṣáájú máa kẹ́kọ̀ọ́ lára ara wa ni kí n tó máa bá ètò lọ. òbíríkì tí ajípọjọ́ ìkúdà ò ọba tí ń dáṣọ rere fẹ́ ẹni re ìbára ẹni máa fọjọ́ èmi jù yíyìn ò lèmi á fìgbà mi ṣe ìbàrẹ ni mo ṣe ìbàrẹ ni mo ṣe ìbàrẹ ni mo ṣe o òṣà òkè ìbàrẹ ni mo ṣe ẹ̀jẹ̀ ojú mi ṣe ẹ fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò yìí lẹni ẹ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ ẹ kú déédéé wò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí mi fẹ́ pé lórí ètò yìí nọ́mbà one fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè lórí perfume tí mo polówó tẹ́ ń béèrè pé ṣé ẹ lè lò sí inú òbò ẹ lè lò sí inú òbò bọ ẹ wá original olive oil ẹ wá original olive oil pàápàá nígbà tẹ́ bá fẹ́ dóko ẹ mix ẹ pẹ̀lú olive oil so that tó bá ń doyin lọ́wọ́ a bá rí ẹni tí òbò ẹ̀ ń rùn àbí ẹni tára ẹ̀ ń rùn tẹ́ bá ti fẹ́ dóko tẹ́ ti mix ẹ̀ mọ́ olive oil àbí tẹ́ ti mix kìíní yẹn mọ́ tẹ́ bá ń dóko lọ́wọ́ kò sí pé ẹlòmíì tó bá máa fi do lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta àwọn òórùn àti àwọn ooru tó ti mú òbò yẹn ó máa jẹ́ kó máa máa rùn ní but irú kíní perfume yẹn á bo àṣírí òórùn because ẹ má jẹ́ kí n tọ̀ yín kò sí bí èèyàn ṣe lè clean tó náà téèyàn bá ní infection nínú òbò tó dẹ̀ jẹ́ pé infection tí ò tí ì wò tán infection tí ò tí ì wò honestly òbò ẹ̀ máa rùn kò sí pé èèyàn èèyàn clean it has nothing to do with infection o clean o o dirty, o in fact kò sí bó ṣe lè clean tó tó bá ti one of the ways to máa fi mọ̀ pé o ti ní infection ni pé wàá máa gbọ́ offensive, eh, offensive odor. láti inú òbò ẹ̀ á máa jáde kò sí bó ṣe lè mọ́ tó tó bá ti ní infection nínú òbò òbò ẹ̀ máa so tẹ bá dẹ̀ ṣì ń treat ẹ̀ lọ́wọ́ tó wá kàràǹgìdà normally tó bá ń treat infection lọ́wọ́ kò yẹ kó dóko because wàá transfer ẹ̀ or bóyá o ṣẹ̀ṣẹ̀ treat infection tán o ò tí mọ̀ wípé o ò tí wà healed àbí o ò tí clear of infection kò yẹ kó dóko tó bá jẹ́ pé òbò tó ti di bárakú bóyá èèyàn lọ ṣiṣẹ́ iṣẹ́ àágùn iṣẹ́ ẹ̀ wàhálà tó fẹ́ ní quickie tó fẹ́ sáré dóko tó bá nítorí ẹ̀ that's why you have to have o láti ní kíni perfume yẹn sínú báàgì ẹ anytime tó bá ń jáde tí bá gbé báàgì mi wọ̀nyí sí ẹ rí oríṣi bíi mẹ́ta àbí mẹ́rin tó wà ní báàgì mi tó wà ní ṣíṣílẹ̀ it has nothing to go disturb perfume tí mò ń lò tí ó ti yẹ yín mò ń bọ̀ press my bag kò disturb perfume tí mò ń lò tẹ bá wọnú báàgì mi ẹ wo ìkan rèé ṣé ti rí ìkan lélẹ́yìí ó mo ní tó pọ̀ nínú báàgì mi this my bag kò disturb perfume tí mo máa lò ní bó ṣe rí àwọn kéékèèké yìí kò disturb ẹ̀ tẹ bá ti mu tẹ ti fi sí ẹ mix ẹ mọ́ oil yín olive oil original ẹ mix ẹ mọ́ kẹ́ fi pa ojú bẹ̀ tó bá fẹ́ doko so that tí òórùn yẹn bá jáde bóyá ooru ti mú lọ́sàn-án àwọn tó tẹ̀dẹ̀ pàdé ní títì tẹ̀dẹ̀ láti jọ yàsó tẹ́lẹ̀ fẹ́ dóra yín make sure pé kí ní ìwà lẹ́ àpò ẹ̀ ó lè tiẹ̀ ti lè mix kan mọ́ olive oil sílẹ̀ pé eléyìí o tó bá lọ fẹ́ dóko pàjáwìrì wàá rọra fi pa ojú òbò ẹ sódà tí wàá kàn sọ fọkùnrin pé o fẹ́ lọ tọ̀ wàá fi pa ojú òbò ẹ ṣe mọ̀ pé inú òrùn ló wà tó bá bọ́ pátá kò ní òórùn tó máa jáde sí ìta nìyẹn á lè bo àṣírí òórùn so ó ṣe é lò pàápàá olive oil yẹn gan máa pa bóyá nǹkan tó yẹ kó fi máa máa ta yín yẹrẹyẹrẹ bí mo ṣe wà yín sí mo ṣe mo ṣe exfoliate ara mi ni mo ṣe ní this um, Eh, this bat mo mo scrub ara mo exfoliate ara mi wọ́n mo fún mo da kinní sínú omi so ìgbà tí mo máa soak ara mi sínú ẹ̀ ó ń ta mí ní gbogbo ara ó ń everywhere tó ti yẹ yín gbọgbà tí máa fi wẹ̀ and everything so ìgbà míì ó dè máa ta yere so to bá ti mix ẹ̀ pẹ̀lú oil all yẹn ma pa títa yẹn O wa important anywhere tẹ́ bá ti ń lọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kíkiní kó máa kó ṣe pé torí wípé mò ń bá wọn tajà ni mo ṣe ń polówó bet kò dáa kí obìnrin máa rùn pàápàá àwa tá à ń lo cream àwa tá à ń bóra àwa tá à ń ṣiṣẹ́ òrùn àwa tá à ń ṣiṣẹ́ wàhálà ẹ máa ní nínú nínú báàgì yín lóòrèkóòrè ẹ mix ẹ mọ ètè bá máa fi máa pa ojú òbò bóyá ẹ̀yin tẹ́ pé ẹ máa ń rìn gbèrè ẹ máa ń rìn gbèrègbèrè takọ máa sáré fẹ́ ní quickie oko dídó àbí àwa tí oko dídó ti bà mọ́lẹ̀ oko dídó máa ń bàyàn mọ́lẹ̀ ńgbà míì tó ti pẹ́ téèyàn ti dóko tẹpọ jàjà wá rí opportunity láti dé oko kan kò ń ṣe ọkùnrin nìkan ló máa ń ní opportunity òbò dídó obìnrin náà máa ń rí opportunity àti dóko bí obìnrin tó ti dóko tipẹ́ tó bá jàjà rí oko kan tó jẹ́ pé oko yẹn free fún láti do ó máa ṣe bí hungry lion ni so irú nǹkan báyẹn ẹ máa ní sínú báàgì yín ẹ mix ìkọsọ́tọ̀ e tẹ pẹ̀lú olive oil so that ẹ bá ti fẹ́ dó kí oko bóyá ò fẹ́ kó rùn lábẹ́ ẹ tó bá dóko tán ẹ mọ̀ ń gbà mí spam máa máa rùn lábẹ́ obìnrin bóyá tó bá da spam sábẹ́ tó dẹ̀ náwó wà níbi tó wà confident fún ẹ láti fọ́ síta or anything tó o bá fẹ́ kó rùn lára ẹ rọra fi pa ibi abíyẹ̀ kó fi pa ibi ojú òbò ẹ so that a lè pa òórùn yẹn mọ́ a lára because ẹ má jẹ́ kí n tọ̀ yín ẹni tó bá ti pẹ́ tó ti dóko bó bá rí oko oko ẹ ọkọ ẹ àǹtí ẹ̀gàn tójú bá pa fíríàdó because tí o tí o bá wùyàn dó ń gbà míì àǹtẹ́ni ìkọ́lọ̀ ń kó ṣàánú èèyàn ní fún àwọn tó bá gbádùn oko tó bá ti pẹ́ kó rí láàrin títì wàá ti do tọ́kọ tó ṣẹ̀ máa rò pé kí ni mo ṣe yìí ọlọ́run kò ṣàánú torí ẹ̀ kò sẹ́ni téṣù ò lè lò ọlọ́run má jẹ́ kí èṣù lò wá and eh, fún gbogbo èyí tẹ́ ń pè mí kẹ́ nọ́mbà tẹ́ máa pe àwọn onípẹ̀fíìmù yẹn sí dówó ti wà lórí page mi bọ̀ máa tún pè é nísìnyí torí àwọn èèyàn fún àǹfààní àwọn tó ń pè mí pè mí pè mí pè mí kí ni nọ́mbà ẹ jẹ́ mú báírò yín kẹ́ ẹ kọ sílẹ̀ mú gègé yín kẹ́ ẹ kọ sílẹ̀ ẹ pè wọ́n sórí zero seven nine nine nine nine six one two four two zero seven nine nine nine nine six one two four two or kẹ́ pè wọ́n sórí zero three zero three three zero one three three one two three seven zero three three zero one three three one two three seven nọ́mbà wọn wà open from nine a.m. to seven p.m. monday to friday saturday from ten a.m. to three p.m. but màá ń challenge yín pé ẹ pè wọ́n wọn bá dẹ̀ dá yín lò ẹ mọ̀ pé wọn ò dá yín lò but ẹ bá fẹ́ rà online àbí lọ́dọ̀ wọn kó lè fún yín ní some percentage ó lè hàn fẹ́ ẹ ra ẹ lo kóòdù tnt 2021. twenty one tẹ bá pè wọ́n gan tẹ fẹ́ rà lọ́wọ́ wọn ẹ sọ pé tnt 2021. twenty one lẹ fẹ́ lò tẹ bá dẹ̀ fẹ́ rà online ẹ lọ sórí www dot automaticnaturalproducts.co.uk www.automaticnaturalproducts.co.uk fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra cream pátá ojúlówó cream amárajọ̀lọ̀ tó dẹ̀ máa ń ṣe gbogbo patches lára ẹ follow at pleasant glow lórí instagram àbí kẹ́ pè wọ́n lórí plus four four seven nine zero four eight one two three nine three plus four four seven nine zero four eight one two three nine three ẹ pè wọ́n àwọn tó bá fẹ́ tuta tẹ́ bá wá wig olójúlówó wig ẹ pè wọ́n tẹ́ bá fẹ́ tuta ẹ pè wọ́n anything tẹ́ bá fẹ́ ṣe kọ́dẹ̀ bá yín tẹ́ máa kárì logo tiyín ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ fún gbogbo èyí tẹ́ fẹ́ bá yemkem tẹ́ fẹ́ ní section pẹ̀lú yemkem international ẹ pè wọ́n sórí zero nine zero three two six four four five nine eight zero nine zero three two six four four five nine eight zero nine zero three two nine six two six nine eight ọ̀ṣọ́mọ tí mo fi ṣe sample àwọn tó ti ń gbà á wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ mi pé ó ṣiṣẹ́ dáadáa wọ́n ti wọ́n ti ìmí ti fi dá ìyàwó ẹ̀ ó ti fi dáko fún ẹ àdúpẹ́ pé ẹ mọ oore ọ̀nà àtúnjọ́ pé ẹ máa múre sí i ẹ̀yin olólùfẹ́ mi ẹ má bínú láàárọ̀ pé mo sọ̀rọ̀ òdì èèyàn láti sọ níṣẹ́ mọ́ tẹ́ bá rántí pé ọ̀rọ̀ ọmọ Ọlámídé nígbà tó kọ́kọ́ help àwọn màmá yẹn náà nígbà yẹn bí ọ̀gá wọn ṣe bọ́ta nìyẹn tó disgrace ọmọ yẹn openly Emi ò mọ reason tí yorùbá ṣe jẹ́ báyẹn àwọn èèyàn ti ń sọ pé àwọn help yoruba, àwọn help nàìjíríà mọ̀ kó bá tiẹ̀ pé ọmọ yẹn gan ó mú káàdì ó lọ yọ owó mi ò expect pé yẹ kó bí yẹn kó ṣerú nǹkan tó ṣe yẹn ẹ wo orú bí yẹn náà ṣe pariwo mọ́ ọlámídé nígbà tí wọ́n help tó help wọn nígbà yẹn tẹ́ bá rántí tọmọ yẹn fi rẹ̀ jìyà lórí social media tí ọ̀gá wọn wá dé tó bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ ọ̀ǹtìgbà táwa kó àpáàpá náà pàpà fún wọn nígbẹ̀jẹ̀ ni torí mo ní ọmọ yẹn ò dá sí mọ́ wọ́n pàpà jẹ̀yà nǹkan tí wọ́n ṣe yẹn anyway ìyẹn by the way ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí fún ẹ pé ẹ relationship yín ọkọ irú eléyìí sì ẹ jẹ́ kí n kà síta ó ní òun ti wà pẹ̀lú ọkọ òun ó ní òun ti wà pẹ̀lú ọkọ òun for ó ní kí n attend sí issue òun mi ìdẹ̀ mọ́ bí mo ṣe fẹ́ attend sí issue ẹ̀ ó ní for the past three years nísìnyí ó kó ọkọ òun ò ṣiṣẹ́ ó ní kò dẹ̀ sí nǹkan tí àwọn ò tí ì ná sí kò sí ibi tí àwọn ò tí ì wọ̀ ó ní ọmọ mélòó làwọn bí náà ó ní marriage ẹ ó ní marriage is just three years ó ní ọdún kẹta tó marry ni ó ní òun ti marry ọkọ òun tán òun rí i pé ọkọ ẹ̀ ò ṣiṣẹ́ ó ní kò ságbo táwọn ò tí ì lò kò síbi tí àwọn ò tí ì lọ kò sí ọ̀nà nǹkan tí àwọn ò tí ì ṣe ó ní ṣùgbọ́n ọkọ ọkọ òun ò ó ní kí kóun ṣe ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yin ará ilé náà lè máa bá mi advice ẹ̀ ó ní kò dẹ̀ ń ṣe pé bóyá ọmọkùnrin yìí lówó lọ́wọ́ ká má tó wá sọ pé àwòwó tó ní lọ́wọ́ ló máa mú un jókòó síbẹ̀ ó ní kò ṣe pé bóyá ó lówó lọ́wọ́ nǹkan méjì nìyẹn fi ń ṣọkọ obìnrin okó àti owó i'm telling you and owó yẹn ò nítòmí owó ò sábà ṣe pàtàkì torí anybody ló lè lówó bọ̀ kó ṣe gbogbo ẹ̀dá ló lè lóko ọ̀pọ̀ ní okó tó useless kò sí bó ṣe lè lówó láyé fowó ẹ̀ ṣe nǹkan bọ̀ èèyàn lè ní oko èèyàn lè ní oko kó useless kó má ṣiṣẹ́ tó bá ní owó kódà kó lọ ṣe oògùn owó ká àwọn kan gbòó ṣe gbogbo ayé ló máa mọ̀ pé oògùn owó ló ṣe àwọn kan lè má fẹ́ bẹ́ ẹ na nítorí wọ́n believe pé oògùn owó ló ṣe tán mọ̀ nípa oògùn àṣírí owó ẹ̀ bẹ́ẹ̀ tó bá kúrò níbi kan tó wà tó lọ síbòmíì ó ṣeé ṣe kó réyàn bẹ́ẹ̀ na bẹ́ẹ̀ ó tó kò bá ti ṣiṣẹ́ ọkùnrin yẹn useless nígbà tí ọmọ iṣẹ́ mari ó mari three years ago okú ọkọ ò dẹ̀ ṣiṣẹ́ ìkan náà pè mí ó márì láti December tán ti márì last year ọkọ òdo ó dẹ̀ ti kó tọkọ ó wá lóun fẹ́ sá lọ kí ni kò ń ṣe ẹ̀yin ara ilé náà lè máa bá mi advice ẹ̀ kéèyàn ṣẹ̀ṣẹ̀ márì kò tí ì bímọ three years ago okó ò dẹ̀ ṣiṣẹ́ mọ́ ó ní kí ni kò ń ṣe kò dẹ̀ lówó kátẹ̀ nípò lówó òun á dúró ọ̀rọ̀ tìyẹn tiẹ̀ stupid because tọkùnrin bá ní owó tí ò bá lóko ó máa pàpà lọ wá okó yẹn ń ta tó bá ti wà òkè láti lọ wá okó ń ta o lè bá dúró kó máa ná owó ẹ̀ which i don't think makes sense àfi tó bá yẹ pé ò fẹ́ bímọ bẹ́ẹ̀ obìnrin tó sì fẹ́ bímọ tí okó ọkọ ò dẹ̀ ṣiṣẹ́ kí ni kó ṣe and nǹkan tó wá mú mi arrive sí ọ̀rọ̀ yìí ni wípé ẹjọ́ nítorí ọlọ́run ṣé marriage ṣéyàn láti kú sínú marriage ni if it's not working it's not working èèyàn láti kú sínú marriage ṣe rí àwọn sentiment àwọn èèyàn dúdú Ah, mo mà dúpẹ́ pé ọlọ́run la ojú mi àwọn sentiment àwọn èèyàn dúdú àwọn sentiment Nigerian sentiment pé eh, téèyàn bá marry ó ti di àkàntì nínú society hello. hello àǹtí Yinka ẹ kalẹ. ẹ kalẹ o. ẹ ṣeun mà láti Manchester mo ti ń pè gani ọdẹ. Okay. mo fẹ́ contribute lórí ètò tọ́pìkì tẹ̀gbẹ́wà lórí woman yẹn deceit náà ń pè yẹn tó bá jẹ́ pé máa yẹn ó deceive ẹ̀ tí ò mà from beginning ní during their relationship bóyá àwọn tó born again àbí àwọn tó ń lọ church àbí àwọn tó yóò believe nípa no sex before marriage ni tó bá jẹ́ pé lady wà aware about the relationship advice mi ni pé kó fi ọkùnrin yẹn sílẹ̀ immediately legal action then kó bá àwọn family méjèèjì ìbá jẹ́ ṣọ́ọ̀ṣì àbí mosque náà ti máa ṣe márèjì yẹn káwọn elders káwọn aware kó dẹ̀ sọ fún ọ pé òun ní interest with that kò sí ní under any obligation because woman yẹn deceive yẹn láti bẹ̀rẹ̀ with religion or with belief pé ah there will be no sex bed should be undefiled that is my advice for her. bẹ́ẹ̀ tó wáyé pé òun mọ̀ tẹ́lẹ̀ tó dẹ̀ mọ̀ pé woman yẹn wà impotent tó believe pé nípa oore ọ̀fẹ́ ọlọ́run àbí ìgbàgbọ́ pé ó máa wà òkè èmi àdúràṣẹ pé àgbélébù ẹ̀ ni ó continue that's my contribution ẹ kú ètò. ẹ ṣeun glédì yìí ni ó ń affect o psychologically and emotionally mo fẹ́ sọ nǹkan kan fún yín ara nǹkan tí mo ṣe máa ń sọ pé kẹ́ má ra black market ọjà òkùnkùn nìyẹn ẹ má tanra yín the bible says you are a virgin in the name of god ẹ má tanra yín nítorí wípé mo mọ àwọn obìnrin kan wà tó jẹ́ vaginismus ṣe mọ àwọn obìnrin tó ń pè ní vaginismus àwọn obìnrin tí òbò wọn ò kí ń open àwọn obìnrin tí wọn ò lójú awẹ́tẹ́ pé òbò wọn ò kí open nǹkan tó lè wọjú òbò wọn bóyá tampo tampo tí wọ́n fi ń ṣe menstruation nìkan ló lè wọjú òbò wọn tó bá ti tóbi jù bẹ́ẹ̀ yẹn lọ òbò wọn máa padé mọ́ ni irú àwọn obìnrin yẹn wọn ò lè dóko àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé alátọ̀tọ̀ ni wọ́n oko wọn láti bere, náà ti ní problem pẹ̀lú nerves oko wọn láti bere ni oko wọn ò ti ṣiṣẹ́ dáadáa bẹ̀yìn gbà tẹ́ bá ń tọrọ ayé ọ̀pọ̀lọpọ̀ irú wọn yẹn náà máa ń hide under religion wọ́n no sex before marriage okay no sex before marriage tẹ́ bá wá ẹ ti wá date five years ẹ wá fẹ́ra yín oko wa wá abi àbí obìnrin problem kilo ló wa wá ṣe ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ̀dẹ̀ máa ń tọrọ ni o ẹ máa ní ẹni tẹ́ ń dó níta ní kọ̀rọ̀ o ẹni tẹ́ fẹ́ fẹ́ bóyá ẹ ẹ ìfẹ́ káṣírí yín tú lẹ máa ní kinní kan ní before marriage ẹ jọ̀ọ́ ké káti wá sọ pé ẹ̀yin méjèèjì ẹ̀dókò ẹ̀dóbò tí irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí lẹ fẹ́ ṣe if it's not working and what I just want to say today pé if your if marriage is not working it's not a do or die ẹ gbàgbé nípa sentiment ẹni tó wọ bàtà ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀ àwọn àti àwọn àti ẹja ló jọ ń gbé inú odò àwọn ló máa mọ wàhálà tóun ṣe kó tó fa ẹja jáde ìgbà tó bá fa ẹja jáde làwọn èèyàn ṣe máa ní yéé àwọn ti mú ẹja kò sí ẹni tó ń bá àwọn gbé wọ inú odò if marriage is not working is not working nítorí pé tí marriage ò bá work jẹ́jẹ́ kí n sọ àwọn implication ẹ̀ fún yín ìwọ obìnrin you can never ibẹ̀ náà ti máa sọ pé ọkùnrin ní ọ̀tá ẹ̀ níyàwó àbí obìnrin ní ọ̀tá ẹ̀ lọ́kọ if marriage is not working when your marriage is not working ìwọ obìnrin ò lè ever rí anything good about your husband nǹkan tí ẹlòmíì máa ṣe tó máa overlook ẹ̀ tó máa fojú fo nítorí wípé máa yẹn kò ẹ̀ wà compatible gbogbo nǹkan tó bá ṣe kù sí tó máa wù ẹ́ ń bẹ̀ gbogbo nǹkan tó bá ṣe kù sí tó máa wù ìwọ ọkùnrin ìgbà yẹn ló máa sọ wípé ìwọ kù ló máa sọ pé à ó ní ìgbéraga ni wàá sọ pé obìnrin yẹn ní ìgbéraga gbogbo ìwà tí obìnrin yẹn bá wù àkísẹ̀ ẹlẹ́gbin ló máa jẹ́ sọ́dọ̀ ẹ̀ because kò ń ṣe kò ń ṣe egungun láti inú egungun ẹ̀ kò ń ṣe ẹran láti inú ẹran ẹ̀ ẹ̀ wà compatible you are not you are not meant for each other if marriage is not gonna work is not ẹ̀ lè rí nǹkan tó da nípa ara yín kò sí bí ọkùnrin excuse me kò sí bí ọkùnrin yẹn ṣe lè da tó you can never be satisfied when that marriage is not when you are not compatible kò sí bí obìnrin yẹn ṣe lè dá tó you will never be satisfied ó wá ṣe é ṣe kí ọkùnrin lọ bá obìnrin míì níta kí obìnrin ìta yẹn kó jẹ́ pé ìwà tí ìyàwó ilé ò lè wù fún obìnrin ìta yẹn a máa fi gbágba lórí but a máa a máa pọ́n ìdí ẹ̀ lánàá because ìyàwó tó wà nílé is not working wọn ò wà compatible they are not wọn kò sí tó wọn ò wà wọn ọlọ́run ò kọ wọn pọ̀ ó kàn ń forí tìtìtìtì ni ó ṣeé ṣe kí obìnrin kó jẹ́ wípé ẹni tó máa tó máa tí kò fáǹsì ẹ̀ ó lè jẹ́ ẹni tí ò tiẹ̀ jẹ́ bàtà ẹsẹ̀ ẹ lọ ẹ lọ dọ̀wọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí obìnrin bá wà nílé ọkọ tó lọ ní àlè níta obìnrin ló máa ń fruit relationship yẹn mo challenge yìí kẹ́ lọ find it out. hello ẹlò ẹka ẹka sàn ẹka sàn ẹkú ọlẹ o ẹkú ọlẹ. ọjà láti nàìjíríà. ọ̀pẹ̀ta sí program ṣe lọ. ok. títí àná. yẹ. ẹ bí nǹkan tí ẹ fi ṣe. ẹ à ń gbọ́. ok. èyí tí èmi fẹ́ sọ ní nàìjíríà orúkọ mi ni kọ́ pé àbáyáyá àdìsá látàṣẹ́rù ìtẹ̀mí fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé wọ́n fira wọn lẹ̀ àmọ́ kí ẹni kí ọmọ yẹn kó pe àwọn ẹbí tiẹ̀ pẹ̀lú ẹbí tìyàwó yẹn náà ẹbí ọkọ náà kí àwọn méjèèjì mọ̀ wípé nǹkan báyìí ni tí wọ́n bá lè wá àtúnṣe sí àwọn tó bá wà àtúnṣe sí wọn ò lè fẹ́ra bẹ́ẹ̀ kó má dẹ̀ lo táìmù ara wọn ju bó ṣe yẹ lọ ó tètè kúrò ńbẹ̀ torí tí wàá tètè kúrò ńbẹ̀ ọjọ́ ọkùnrin obìnrin á máa lọ síwájú fi ni débi pé ìbò bá máa yá kò ní wúlò fún ẹ ṣe púpọ̀ ẹ ní sùúrù tí márèjì ò bá ṣiṣẹ́ tó kò bá ṣiṣẹ́ márèjì ò ṣiṣẹ́ ẹ má tanra yín àǹtí márèjì ò bá ṣiṣẹ́ ẹ má pààchì if it's not going to work it's not going to work ẹ má jẹ́ kí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín àsìkò tí obìnrin máa ń nídìí ọkùnrin jù ní ọjọ́ alẹ́ nígbà tí àwọn ọmọ ti lọ nígbà tí egbe ti regbe tégbe ti regbe tó wá kù wọ nìkan òun lẹ fi máa ń jẹ́ pé àwọn arúgbó méjì tó bá fẹ́ra wọn nígbà míì tí ọkọ bá kú kò kí ń pẹ́ jù kò kí ń pẹ́ especially àwọn tó bá ti gbọ́ obìnrin náà máa kú àsìkò ọjọ́ alẹ́ ṣe rí gbogbo ìta à ń ṣe ní ọjọ́ àárọ̀ wa yìí a kò fi ń ṣeré ni ọjọ́ alẹ́ lobìnrin máa ń nídìí ọkọ jù ojú tó bá dẹ̀ máa báyàn kalẹ̀ kò ní ṣàárọ̀ ṣe pin àsìkò tó o ní òróró lójú àsìkò tí ọjà ẹ táwọn èèyàn fi lè sọ fún ẹ pé pẹ̀lẹ́ńbẹ̀ yẹn kí ló wà nígbà ẹ tán sì lè rà tó o bá ti rí wípé ọkùnrin kan fi ẹ́ lọ́kàn balẹ̀ tó o bá ti rí wípé ọkùnrin kan mú inú ẹ dùn tó bá ti rí pé obìnrin kan ò fún ẹ láyọ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ don't force marriage ẹ yé máa patch marriage ẹ eh, torí pé mo lọ́mọ àwọn ọmọ tó ti torí jókòó sínú marriage and those children will go wọn níwẹ̀yìn when it is time for those children to go they would go and you cannot stop them àwọn ọmọ yẹn ò ní mortgage life wọn nítorí tiẹ̀ now ìwọ máa wá remain perpetually in a, in toxic marriage perpetually unhappy ọdún mélòó mélòó la fẹ́ lò lórí ilẹ̀ ayé gan happiness is not negotiable mélòó la fẹ́ lò lórí ilẹ̀ ayé gan tó o bá wà nínú marriage tó bá dùn tó even in a relationship in a sweet relationship in a sweet relationship an interesting relationship tó bá wà nínú ẹ̀ ó máa dàbẹ́ ni pé kí ayé má tán mọ́ ni wàá máa wò wípé especially ẹni tó ń bọ̀ from a marriage tó wá lọ fọ́ọ̀lá rẹ̀ sínú another eh, ọwọ́ ọkùnrin míì sínú relationship míì ó máa dàbẹ́ ni pé òòrọ̀ ọkùnrin rí ni because tó bá wà nínú eh, relationship to to fi ẹ́ lọ́kàn balẹ̀ ọ̀nà àlà gbogbo nǹkan tó bá dáwọ́lé á yọrí sí rere gbogbo nǹkan tó bá fọwọ́ sí a máa lọ a máa dúnà fún ẹ ó máa rò bóyá oṣoògùn oṣẹ́ṣó ni kò sí nǹkan kan inú inu inú ẹlẹ́dàá ẹ gan ló ń dùn sí ẹ inú ẹ inú ẹ ń dùn ni ọ̀nà ṣe ń là fún ẹ gbogbo nǹkan tó bá fọwọ́ lé báyìí ó máa yọrí sí rere ni tó bá wà nínú relationship tó dáa tí ọkùnrin fi ẹ́ lọ́kàn balẹ̀ àbí tí obìnrin fi lọ́kàn balẹ̀ tó bá wà nínú relationship tó dáa ẹ máa ẹ̀yin méjèèjì jọ máa máa struggle ni ẹ máa máa jọ máa máa struggle ni ìwọ ò ní ro rere sí òun náà ò ro rere sí ẹ ẹ má jẹ́ ká tanra wa tó bá wà nínú relationship tó gbà tọkùnrin yẹn mọ́ ó lè bá gbèrò rẹ̀ ọkùnrin yẹn náà lè bẹ gbèrò re o ò lè wò sùsùsùsùsùn kò mí kanlẹ̀ kó lóun ló fẹ́ máa ṣàdúrà fún o ò ní ṣe ọkọ ẹ̀ ò ní lọ síbẹ̀ ìwọ obìnrin àdúrà obìnrin lórí ọkùnrin dẹ̀kẹ̀rẹ́ ó ṣe kókó àdúrà obìnrin ní orí ọkùnrin ó ṣe kókó bẹ́ẹ̀ tí inú bá ń bí ẹ tí inú ẹ̀ ò bá dùn sí ọkùnrin tó ń bá gbélé ọ̀nà ẹ̀ ò lè là torí ìmí kanlẹ̀ ò lè ṣàdúrà fún un tó bá mí kanlẹ̀ ronú sígo èpè ló máa èpè ní èpè ní aràn inú ẹ̀ máa ṣẹ́ fún then why are you in that relationship why are you in that marriage ẹ̀ mélòó là ń lò nílé ayé yìí tí a ò fi deserve láti wà happy ẹlòmíì máa wà nínú marriage ẹ pé ó máa wà unhappy you will see all over her that marriage yẹn ò pay ẹ wàá rí all over her pé kò enjoy marriage yẹn bẹ́ẹ̀ á wá forí sí àforí àforùn ìmí òkú ẹ̀ náà máa gbé jáde nínú marriage ìmí wọn á sọ di aláàbọ̀ ara nínú marriage in the name of mo fẹ́ jókòó táwọn ọmọ mi shut up ọmọ wo ló ń jókòó dé ọmọ tó máa lọ tó máa fi ẹlẹ̀ ọmọ tó yẹ pé ní time tó bá máa kúrò kò ní wẹ̀yìn tó bá máa wẹ̀yìn wá ń wù ní ọmọ tí ò ràn ẹ́ wàá wà nínú marriage o ò lè marriage ti marriage obìnrin mi ò gbọ́ sorry tí obìnrin mi ti gbọ́ sorry i'm i'm sorry lẹ́nu ọkùnrin ẹ̀ mi rò pé ó lè rántí mọ́ tí ọkùnrin mi ti gbọ́ thank you lọ ní ẹnu obìnrin ẹ̀ àbí tó ti gbọ́ i love you lẹ́nu obìnrin ẹ̀ ọjọ́ ti ta sí mi rò pé ọkùnrin mi ń gbọ́ lẹ́nu obìnrin ẹ̀ rárá mi rò pé obìnrin mi ń gbọ́ látẹnu ọkùnrin ẹ̀ pé i love you what kind of marriage is that what kind of marriage is that o wà nínú marriage o kó ọkọ òṣìṣẹ́ o ní ó ń fún ẹ ní depression what are you doing And you try try why don't you sit on the round table kẹjọ kẹjọ sort it out you don't have to die there you don't have to remain in that marriage Oh, wà nínú marriage oko ferry fẹ́ rí ẹ sójú ó marriage obìnrin ò ferry rí ẹ sójú kò sí nǹkan tó ṣe fọ́kùnrin tó dáa kò rí nǹkan tó good about you kò wù ẹ́ rí kó admire ẹ kò wù ẹ́ rí kó dúpẹ́ kó ní kó hold it from behind kó ní God I thank you for having you as a wife ǹjọ́ wo lọkùnrin ṣe bẹ́ẹ̀ fún ẹ rí pé kó tiẹ̀ kó má mọ̀ you know kókò so mọ́ ẹ látẹ̀yìn pé oh my god my angel you are the angel of my life i love you ìjọ́ wo ìjọ́ wo ló gbọ́ i love you lẹ́nu ọkùnrin ẹ when was the last time tó sọ fún ẹ. ìjọ́ wo ló gbọ́ i love you lẹ́nu obìnrin ẹ o wà nínú marriage o kúrò nílé obìnrin ò mí sí ẹ obìnrin ò pé pé máa bọ̀ nílé o ó tún béèrè pé ó sọ wípé à wọ́n mà ní ẹ máa dé lọ́la ó ní má wọ́rì ẹ jẹ́ ẹ ṣáà farabalẹ̀ kẹ́ ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe torí kò fẹ́ kó wálé kò fẹ́ kó wálé ẹ gbọ́ má wọ́rì ẹ ṣáà farabalẹ̀ ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe kò fẹ́ kó wálé kò fẹ́ kó wálé ni o wà níbi iṣẹ́ látàárọ̀ ìwọ obìnrin ọkùnrin ò pé ẹlẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta pé báwo níṣẹ́ ṣé o ti close Okay, o ti wà lọ́nà ṣó mọ́nítọ̀ ẹ délé níbo ló what kind of marriage is that adé máa tanra wa especially àwọn tó wà lókè long. wọ́n máa ní mi ò gbúdọ̀ lọ mi ì lè mi lẹ̀ yet you are dying in that marriage you are not happy you are suffering and smiling ẹlòmíì á kú sínú marriage á kú nínú ìbànújẹ́ á jẹ ìyà titi títí títí lọ́wọ́ ọkùnrin ẹ̀yin tẹ́ ẹ̀ wà relationship ọkọ ẹ wà nínú relationship for six seven years ọkùnrin á lóun kíìpù yín á dẹ̀ bọ́ta àwọn idiot ọ̀dẹ̀ afọ́fúngbẹ́mu ọkùnrin á dẹ̀ lọ́ọ́ máa bímọ síta á lọ́ọ́ máa fúnyàn lóyún kò dẹ̀ propose yẹ ó ti ń fẹ́ five ten years kò propose sí ẹ ó dẹ̀ lọ́n fẹ́ lómi lóyún tá a wá dá ní máma dá lómi màá ni mo lọ́mọ idiot èyí náà wá máa wá máa celebrate ọkùnrin yẹn a máa fọ́bìnrin mi lóyún ta a máa bímọ síta I keep wo any wo girlfriend. You think you don't have sense. Go propose here, Go fún any ring. Go software go ẹ pé ó fẹ́ fẹ́, ó fẹ́ lọ ma You mọ ẹ. Èyàn tó bímọ fún, ìwọ join hands. I don't care be ni. Ó ti ọmọ sí lọ́rùn My dear, tọkùnrin ò bá fẹ́ kí obìnrin bímọ, ó mọ bó ṣe máa ṣe tó máa fi dó obìnrin yẹn tí ò fi ní lóyún. Látànra ẹ̀. Má tanra ẹ̀. Tó bá kàráǹgídá pé ọkùnrin tí ò lè yọ condom tí ò lè lo condom ọkùnrin mọ nǹkan tó máa lò tí àtọ̀ ẹ̀ òfin ní dọmọ tí ò bá fẹ́ kọ́bìnrin lóyún wàá ọkùnrin yẹn wá dìde nígi mú ẹ a lọ fóbìnrin mi lóyún ìwọ dẹ̀ sì wá ń ta ẹ sì jọ ń date kò propose ẹ kò fẹ́ ẹ ó lọ ń fún dẹ̀ ń fẹ́ lómi lóyún ìwọ náà wá wà ní the attitude of ìrọ́kọ̀ bímọ fún ni ṣé wá mí pé ìyàwó tá wá ní ìyàwó ta ló lọ́kọ ṣé ìwọ tó ń mú amúmágbàgbà bẹ́ni tó ti lọ́mọ fọ́kọ ta ló lọ́kọ ta ló ta tí ò ní tìjú nínú ẹ̀yin méjèèjì ṣé ìwọ tí wọ́n ń dó ọdún kan ọdún kejì ọtí dídọkú tẹwàá tí ò sí nǹkan kan àti ẹni tí wọ́n dó tó tẹ̀ ti jèrè lára ọkọ ẹ̀dẹ̀ wàá tún keep ara yín sínú that kind of relationship ẹni lóòótọ́ ni ó máa fẹ́ mi i'm waiting ó máa fẹ́ mi ẹlòmíà wà nínú relationship á wà nínú marriage ìbànújẹ́ ni láàárọ̀ ìbànújẹ́ ni lọ́sàn-án ọkọ á tiẹ̀ ìyá ọkọ á tiẹ̀ àwọn ẹbí ọkọ á tiẹ̀ á lóun gbà mọ́ra nítorí ọmọ á lóun ò fẹ́ kí wọ́n sọ pé kinní kan bóyá torí màmá ẹ̀ sí ilé ọkọ òun ò fẹ́ kí wọ́n sọ̀rọ̀ sóun òun ò ní fẹ́ kán ṣe kinní kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé marriage worth dying for ṣé marriage jẹ́ kókó nǹkan tọ́lọ́run ní ká wá ṣe láyé ṣé marriage worth pé kéèyàn gba ẹ̀mí ẹ̀ kó tèkì kó take happiness away from from her ṣé marriage worth ẹ ṣé marriage worth láti mortgage happiness ẹ fún ìwọ ọkùnrin ṣé marriage worth láti mortgage happiness ẹ fún ìwọ obìnrin ṣó worth ẹ láti láti mortgage happiness ẹ fún ṣé marriage worth ẹ o wà lọ́dọ̀ ọkùnrin o ò mọ o ò mọ size okó ọkọ ẹ torí pé tó bá máa dú ẹ ṣe ló máa ra wọ́ọ̀zìpù iwájú kínílẹ̀ kò lè dú passionately ọkùnrin ò lè dú passionately kò lè bọ́ ṣòkòtò ẹ̀ dú ẹ ó kàn máa ra wọ́síìpù iwájú sílẹ̀ ló máa dú ẹ àbí kó ró tẹ́wẹ̀ mọ́dì kó yọ okó láti inú inú tówẹ̀ lábẹ́ ṣé márèjì nìyẹn ìwọ gangan náà obìnrin wà lọ́dọ̀ ẹ o fẹ́ dó obìnrin gbogbo ìgbà ló máa máa ní ìwò ṣàkàṣọ sókè domini kò lè bọ́ra lẹ̀ kó gbọ́yàn sí ẹ lẹ́nu kó bọ́ra lẹ̀ kó fìdírú ẹ lójú ṣé márèjì nìyẹn ẹ̀yin méjèèjì ẹ̀ ń tanra yín ni ó wà nínú marriage ẹ máa celebrate marriage ìwọ nìkan ló ń dágbé dáfà ìwọ ló ń tọ́jú àwọn ọmọ ìwọ ló ń rán ọmọ lọ sí school ẹjọ́ ń pówó lé san bí ẹ̀tù wa máa celebrate marriage ṣé marriage nìyẹn kó kúkú wá kéèyàn kúkú wá dá wà kó mú kó mú kó gbé oṣù ká ẹ̀ lójú pálí ṣé kò bẹ́tà i want you to understand ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin alábọ̀dó obìnrin tó bá ti wà nílé ọkọ tí ò bá ti ṣiṣẹ́ ọkùnrin ò kí ń nífẹ̀ẹ́ ó máa ń padà jẹ ìyà ó máa jìyà ni kò sọ́gbọ́n ẹ̀ ọkùnrin ò kí ń respect wọn ọkùnrin ò kí ń nífẹ̀ẹ́ wọn no matter how rich your husband is obìnrin fẹ́ rí wípé wà ọkùnrin fẹ́ rí pé wà productive mo ti sọ tẹ́lẹ̀ ọkùnrin fẹ́ rí wípé wà productive ọkùnrin fẹ́ rí wípé o ní nǹkan kan lápọlọ pé kò ń ṣe wípé àfohun àfohun nǹkan tóun bá mú wá nìkan náà òun náà lè lè ṣe ẹ wà nílé ọkùnrin ẹ ní nǹkan tẹ fẹ́ fi support ọkùnrin ẹ wà nílé ọkùnrin tí ọkùnrin tí ọyà ọkọ yóò bá sílé ẹ lè dára magi ẹ ọkùnrin á dẹ̀ máa rí obìnrin ẹgbẹ́ yín ta tó ń jápọ̀ bó ṣe ń jálè tí ọkùnrin tó bá rí pé ọ̀yàwó ẹ̀ wà industrious ọkùnrin tó bá rí pé ìyàwó ẹ̀ ó wà productive ó máa protect ìyàwó yẹn ni ó kàn lè lọ máa dóbò níta ó máa máa padà wá sílé because ó mọ̀ wípé tó bá dá páó ìyàwó yẹn lè gbé family kò sí nǹkan tó fi ràn ọkọ lọ́wọ́ o ò níṣẹ́ gidi lọ́wọ́ o ò kàwé o ò kọ́ṣẹ́ o wá fẹ́ rírọ̀rùn lé ọ̀dọ̀ ọkọ báwo ló ṣe fẹ́ rírọ̀rùn lọ́dọ̀ ọkọ bó bá ṣe wá náà ṣe máa treat ẹ but I, I, mo kàn fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn ṣé marriage worth dying for this is my question ìwọ tó ló ti gbó ẹ̀yin tẹ́ ń pè mí kí ni kí n ṣe kí ni kí n ṣe kí ni kí n ṣe ẹ̀yìn kan lòun wà nílé ọkọ òun òun ò wà happy tó bá wà happy nílé ọkọ kí lòun dúró ṣe ń bẹ why are you why are you there happiness is worth more than anything in life whatever makes you happy do it ẹ má mortgage happiness yín for anybody for any reason àtọkùnrin àtobìnrin don't mortgage your happiness for anything To bá wà pẹ̀lú obìnrin tí ò bá wà happy má pretend ẹ jọ jókòó ẹ jọ jókòó kẹ́ jọ sort ara out ẹ fẹ́ ẹ fẹ́ra yín kò mí pé ẹ jẹ́ enemy do èmi ti rọ́kùnrin tó sọ wípé tíyàwó òun bá ti lọ òun ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ pé anything about her òun ò tiẹ̀ fẹ́ anything that has to do with that òun ò fẹ́ memory ẹ̀ nígbà ó wá ó ń sọ pé ò fẹ́ kí ipe tíyàwó bá fi ẹ̀lẹ̀ tó bá lọ ò fẹ́ rántí ẹ̀ mọ́ anything that has to do with obìnrin yẹn ẹ̀dẹ̀ bímọ fúnra yín ṣùgbọ́n òun threatening obìnrin yẹn Oh, dẹ̀ make her happy kò wà happy pẹ̀lú ẹ̀ kò wà happy pẹ̀lú ẹ̀ bọ̀ ó sọ wípé tó bá ti lọ o tó fi ẹ̀lẹ̀ o ò tiẹ̀ níní kankan ṣe fún mọ́ so kò mọ́ to the mọ extent tó lè lọ bóyá o fẹ́ pa àwọn o bóyá o ò fẹ́ bá àwọn ọmọ ṣe anything o bóyá anything òun threaten náà ṣùgbọ́n kò wá happy pẹ̀lú ẹ̀ ó fẹ́ lọ bó kò fẹ́ kẹ́ jà ó sì fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ bó kò fẹ́ fẹ́ ẹ mọ́ kò lọ́ọ̀fẹ́ mọ́ bọ̀ nǹkan tó ń sọ òun ló sì òun ló mú dúró pẹ̀lú ẹ̀ kò ṣe wípé ó sì nífẹ̀ẹ́ mo róbìnrin tó wá sọ bẹ́ẹ̀ fún mi. if it's not working it's not working Oju ti laju gbogbo èyí táwọn ìyá wa ṣe ní ayé ìgbà yẹn tó máa kọ wọ́n nílà tó máa tó dàbẹ̀ ni pé taboo ni anathema ni pé well, you have to remain there you have to die there even when you are not happy even when you are not things are not going well with you you just have to be there ilé ọkọ ọmọ ọlọkọ máa ń kọ ọmọ máa ń there's nothing like that you have a life outside marriage you have a life that's why you see a lot of women outside ìyà ń jẹ wọn wọn ń sunkún bẹ̀ wọ́n ń tanra wọn páwọn mari wọ́n fẹ́ jẹ́ mi sisi wèrè wọn fẹ́ jẹ mi sisi rubbish ìgbà mi orúkọ ọkọ tó yàn ń jẹ́ gan bad luck ni ẹlòmíì á yọ orúkọ ẹ ọkọ ẹ kúrò nínú orúkọ ẹ báyìí ọ̀nà á dẹ̀ là because ọkọ tó ń fẹ́ gan-an o mọ ayé àtijọ́ náà máa ń wọ ọkọ ṣẹ̀jáyé ọkọ tó ń fẹ́ gan o mọ ogun tó ń jà o mọ ibi tó ti ń bọ̀ ẹlòmíì ìjọ tó bá ti wọnú ilé ọkọ yẹn from day one báyìí láyé ẹ̀ ti bàjẹ́ ní gbogbo nǹkan ti dàrú fún gbogbo ẹrù tó kọ́ lé ọkọ yẹn á wọlẹ̀ gbogbo ambition ẹ̀ down the drain yet you tell me that I have to die in that husband's house marriage is not do or die you don't have to die there ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ fi dúdú tọ̀ yín jẹ tó o bá ní ọkọ tí okó ẹ̀ ò because tó o bá jáde tó lọ dó kọ́ńtà tí wọ́n bá mú ti di àgbèrè it's better to leave him èmi ni mo sọ bẹ́ẹ̀ tó kó ọkọ ò bá ṣiṣẹ́ it's not worth staying it's not worth staying it, it's not worth staying tí oko ọkọ ò bá ṣiṣẹ́ is a very very big kinní ni bí ìgbà tá a bá ní pé wọ́n mú obìnrin tó lọ ṣe àgbèrè ni tí ọkọ ọkọ ò bá ṣiṣẹ́ is as big as that kúrò ní ọ̀dọ̀ ọkọ yẹn kó máa lọ kò ifi tẹ́ bá ti try gbogbo torí lè sọ pé àwọn ti try gbogbo kinní kan ó ń fóun ní ó ń affect òun psychologically three years spent we have been ó láwọn treat infection everywhere all in vain pé okó ọkùnrin yẹn ò ṣiṣẹ́ tí okó ọkọ ẹ̀ o bá ti ṣiṣẹ́ marriage yẹn ìṣe no no e jọjọ jókòó kó ní kálukú máa lọ ń lọ because to o bá lọ ṣe níta wọn ò ní sọ fún ẹ wípé okó ẹ̀ ò ṣiṣẹ́ ló ṣe lọ ṣe ń ta òun gan fúnra rẹ̀ ò ní e fún ẹ pé o ẹ̀ ò ṣiṣẹ́ á máa ni and some men are so selfish débi wípé wọn ò mind tó bá jẹ́ pé ọkùnrin ló wà ní abroad for five ten years ìyàwó ẹ̀ wa lẹ́kọ̀ọ́ òun lè máa dóbò kó máa dóbò káàkiri but the moment tó bá gbọ́ pé ìyàwó dé ó ń dóko ní nàìjíríà the moment tó bá gbọ́ pé ìyàwó ń dóko ní nàìjíríà tó bá jẹ́ pé obìnrin yẹn ló fẹ́ tẹ́lẹ̀ ó lè ti torí ẹ̀ kó lóun ò fẹ́ mọ́ ó ti gbàgbé pé bó ṣe ń ṣe ṣu ọ̀bẹ ló yé bó ṣe ó ti rò pé bó ṣe ń ṣe bó ṣe ń ṣòun náà ló ṣe máa máa ṣe ìyàwó ẹ̀jẹ̀ ló ń ràn nínú ló ń ràn nínú veins àwa méjèèjì yes bí obìnrin ṣe lè bó ṣe lè bó ṣe lè attend sí ó yàtọ̀ but it's not gonna be forever you are not gonna keep a woman for a year kò ní kó má dóko mi ẹ má tọ̀ra yín àfi obìnrin tó bá jẹ́ wípé ara ẹ ti kú ara ẹ ti kú ó bá tẹ̀ wá jẹ́ obìnrin tí tó jẹ́ pé ìfẹ́ ẹ ti ń kúrò lára ẹ díẹ̀díẹ̀ ó tún wá filẹ̀ ó fún ní close marking ó mà kẹ́kẹ́ ẹ ṣe wá ní kó má dóko mi how how is that possible how oko tiẹ̀ ò ṣiṣẹ́ for three years how is that possible torí ẹ̀ náà ṣe máa ń gbé ọmọ àlè wá fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nílé torí kó má bàa gbé ọmọ àlè wá fọ́kọ ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń gbogbo nǹkan tó ṣe yín èmi ò lè máa rojọ́ lórí bíbá yìí nísìn tẹ́ ń sọ wípé this is this this is ó ti sú yín tí márèjì bá ti sú ẹ ẹ kúrò ńbẹ̀ get out happiness ẹ má mortgage happiness yín for any reason ẹ má negotiate happiness yín for any reason tí èèyàn bá wà nínú sweet relationship to bá rí ọkùnrin tó dáa i'm telling you ẹ mọ̀ marriage is sweet Kete she ma date ọkùnrin tó da yẹn lásán ẹ̀ tí fẹ́ra yín o boy, ẹ she sì date ọdún kini lọ ọdún kejì ọdún kẹta ẹ de she wà pọ̀ ẹ mọ̀ marriage can be very very sweet marriage can be interesting mo mọ̀ pé it's not always rosy on the other side and marriage is life is not bed of roses but then kò ṣe pé kéèyàn wà nínú toxic relationship kò ṣe pé kéèyàn wà nínú toxic marriage kò ṣe pé kéèyàn wà nínú marriage kó fi ìbànújẹ́ sùn kó fi ìbànújẹ́ jí it's not worth it it's not worth it àná ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò sí nílé ọkọ gan nítorí ẹ̀ lẹ́lòmíì ṣe máa ń gbé tẹni tó wà ní ọkọ èèyàn á wà ní ọkọ aṣọ ẹ̀ á máa pọ́n tó bá bí ọmọ tọkùnrin tó dá dúró fún ara ẹ̀ tó ní ìfọ̀kànbalẹ̀ wàá rójú ráyè ṣe ìyá àwọn ọmọ ẹ̀ wàá mọ̀ wípé responsibility ẹ̀ ìwọ àtàwọn ọmọ ẹ̀ ni bẹ́ẹ̀ tó bá ní ọkọ tí ò fi ẹ́ lọ́kànbalẹ̀ tó ní kó fò kó nìṣó wàá máa tọ́jú bó ṣe máa tọ́jú ilé bó ṣe máa tọ́jú àwọn ọmọ tó bá tún wá jẹ́ ọkọ tó useless tí ò níṣẹ́ lọ́wọ́ ìwọ ló tún máa gbọ́ bùkátà ẹ̀ àwọn nǹkan tó yẹ kó máa fi tọ́jú ara ẹ̀ àwọn èèyàn wá ní rí ọlá ọlọ́run lára ẹ̀ wá kàn máa rí òṣì òṣì ló máa báyọ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu marriage is not a do or die my sister marriage is not a do or die my brother you don't have to die in marriage it's not worth dying for it's not wọ́n máa lu ẹlòmíì báyìí á nípa nǹkan tí ò dẹ̀ wá yé ẹ̀yin ọkùnrin obìnrin tẹ́ bá ti lè nà lẹ́ẹ̀kan ó dẹ̀ kó tó lè gbàgbé i'm telling you ọ̀pọ̀lọpọ̀ àfikẹ́yà máa ṣàdúrà kóbìnrin yẹn máa rí ọ̀nà lọ àfikẹ́yà máa ṣàdúrà kí obìnrin yẹn kó máa kó máa kó máa kó lọ́ọ́ máa bless ẹ̀ ìjọ tí ọlọ́run bá ti jẹ́ kí obìnrin yẹn ní ọ̀rọ̀ lọ á mú ẹ̀ṣẹ̀ yín wá sí ìrántí obìnrin yẹn á padà mú ẹ̀ṣẹ̀ yín wá sí ìrántí níjọ́ tọ́nà bá ti bless obìnrin yẹn á padà mú ẹ̀ṣẹ̀ yín wá sí ìrántí òun ló fi máa ń dàbẹ̀ ni wípé àwa máa wá rízì láti fi ẹlẹ̀ torí pé kinní yẹn kò ní lè gbàgbé especially tí ọlọ́run bá gbé obìnrin yẹn dé certain stage àwa wò pé ṣé òun náà lọkùnrin kan ti treat báyìí ṣé òun náà ló ti go through báyìí lọ́wọ́ ọkùnrin kò lè ever nífẹ̀ẹ́ ọkùnrin yẹn mọ́ ẹjọ́ máa máa tanra yín ni ẹjọ́ máa máa tanra yín nọ́mbà tẹ máa pè sí plus four four seven four zero four eight five one two three four mo ti o nọ́mbà mi wà ń ta ń yẹn so gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí mo mọ̀ pé bó ṣe wà lọ́kùnrin náà ló wà ló wà bó ṣe wà lóbìnrin ló wà lọ́kùnrin nìkan pè mí lánàá ẹ báyìí báyìí báyìí báyìí báyìí mo ní ṣoṣá ti kúrò nílé yẹn ó lóun ti kúrò ńbẹ̀ ó ní ṣùgbọ́n bó ṣe ń bá mi sọ̀rọ̀ ẹkún gbọ̀n òun òun ò lè gbàgbé mọ́ marriage tẹ́ bá ti jọ ní tẹ́yin méjèèjì ti jọ ní hiccup tẹ́yìn méjèèjì ti jọ ní bitterness tẹ́yìn méjèèjì jọ ń hábọ̀ bitterness tẹ́ẹ̀dẹ̀ lè fine tẹ́yẹ pé bitterness yẹn ẹ rí i pé ẹ try láti gbàgbé ẹ gbàgbé kíní yẹn wà bẹ́ẹ̀ kí lẹ̀ ń tọ̀ra yín fún kí lẹ̀ ń tọ̀ra yín fún why don't you go and start afresh because kíní yẹn máa wà ń bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ti fi egbò àdá ìjìnà sínú ara yín bóbìnrin máa ṣe sọ pé ó ṣẹ̀ mí bẹ́ẹ̀ náà ọkùnrin náà máa ṣe ní pé ó ti ṣẹ̀ mí kí lẹ̀ ń tanra yín fún kí lẹ̀ ń tanra yín fún ṣe láti kú sínú irú márèjì bẹ́ẹ̀ yẹn ọkùnrin tí ò wúlò fowó kò wúlò foko kò lè dú ẹ kó o pariwo ó dẹ̀ ti gbé ẹ sílé for how many years hello. hello sir. yes gari ọ̀dẹ̀ láti Manchester ló pè é again. ok àwọn tó ń pè yín yẹn ẹni ká jẹ́ Bluetooth mode. irú àwọn tó pè irú program tẹ nílé mi náà ẹ ti sọ fún ọ pé mo máa discuss ọ̀rọ̀ yín openly lẹ́yìn àwọn yẹn dẹ́ máa kọ́ yìí then tẹ bá rí àwọn beautiful suggestions nínú post táwọn èèyàn post wọ́n máa wà pẹ̀lú àwọn tó who are live pẹ̀lú yín now they can be reading those posts and the calls then woman kan ó suggest pé what is good for one person may not be good for others Can weigh options sí wọn Come pray then can follow mind wọn because èèyàn míì tó bá kúrò ní marriage wàhálà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èèyàn míì á dẹ̀ kúrò tí ò ní sí any issue. ẹ ní sùúrù o ẹ ní sùúrù sà ẹ jẹ́ kí n take you from there the only marriage tí èèyàn ò ní wish láti kúrò which i think nobody no rational being will want to leave a marriage to bá pay ẹ i'm not saying ah ọkọ ẹ bú ẹ because of that work out of marriage but àwọn marriage kan wà tó yẹ pé abusive marriage ni what are you waiting for there kò sí anybody tó máa fẹ́ kúrò nínú marriage. ó lè jẹ́ spiritual problem ó dẹ̀ lè jẹ́ addiction pé eh, ọkùnrin wà abusive lẹ́ni ó lè dín lọ́la kó change. ok kó bá ti pa ńkọ́ tó bá ti pa ńkọ́ lady kan wà ní wọ́n dẹ̀ sì kí council within ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ mi ò ájú pẹ̀lú yín mọ̀ a kàn ń wòye options pé irú àwọn tó wà ní irú shoes àwọn àwọn tó send messages sí yẹn irú programs bí eléyìí then there is safety in multiple of cancers tó máa gbọ́ opinions àti cancel àwọn èèyàn then wọ́n ní tó bá kú ìwọ nìkan kó o tó ọ̀rọ̀ ara ẹ̀ pa mm-hmm. what is good for me may not be good for you mi ò wá give ma gbogbo nǹkan tẹ̀ ń sọ àti kan táwọn èèyàn ń sọ ló true ẹ ṣeun ẹ kú ètò. Um, èèyàn kan béèrè ń bì báyìí kò sí anybody tó máa wà nínú marriage tí ó wà manageable tí ò ní dúró but when a marriage is not paying tó jẹ́ wípé ìjà lé ní ìjà lọ́la wàhálà wàhálà ìpayín keke ẹ̀rọ àwọn obìnrin míì wọ́n ti fall in de into depression obìnrin míì ní ti ní àrùn ọpọlọ what will you be doing in that kind of marriage but kò sí marriage tó dùn mọ́yàn téèyàn fẹ́ work out kò sí obìnrin tí wọ́n treat well tó fẹ́ sọ wípé òun fẹ́ bọ́ta lọ jìyà obìnrin máa obìnrin míì níbi tí wọ́n rọ́kú dé wọ́n prefer láti jókòó sínú ẹ̀kọ́ ṣáà máa pa wọ́n ní mrs so kóbìnrin tó lè make up mind ẹ̀ sọ wípé ó ti sú òun ìyà yẹn ti mú dé góńgó ni ìyà yẹn ti mú dé góńgó obìnrin máa ń rọ́kú when it comes to marriage obìnrin máa ń rọ́kú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń rọ́kú gan gan i'm telling you ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń especially àwọn obìnrin nàìjíríà mo fún wọn ní credit when it comes to marriage wọ́n máa ń rọ́kú gan bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí obìnrin mi ẹ rápa lára ẹ ṣe gbogbo ẹ báwo lọkùnrin ṣe máa gbọ́wọ́ sókè máa na obìnrin how báwo lọkùnrin ṣe máa gbọ́wọ́ sókè máa na obìnrin báwo lọkùnrin ọkùnrin ṣe máa máa pe ìyàwó tó ń dó tó máa máa pè ní aṣẹ́wó wàá pè láṣẹ́wó wàá dẹ̀ tún gbé padà lọ sórí bẹ́ẹ̀dì wàá tún lọ dó báwo ló ṣe máa máa bú ìyàwó tó tó máa máa ṣépè burúkú burúkú burúkú fún wàá pè láṣẹ́wó wàá dẹ̀ tún padà wàá lọ do wàá máa nà ìyàwó tó ń fẹ́ wàá máa nà lójú àwọn ọmọ ẹ wá ní pé kó ń jókòó sórí ráńtèbù ráńtèbù wo náà fẹ́ jókòó lé lórí irú obìnrin tó ṣe bẹ́ẹ̀ fún kò lè gbàgbé láíláí ẹ má jẹ́ ká tanra wa when you are in tó yóò bá wà nínú good relationship even relationship kó má jẹ́ marriage gan inú à máa dùn ni everybody ló máa rí lára ẹ̀ pé àwọn ọmọ máa bè lọ́yẹ̀ pé kí ló jẹ́ kí ló lò ní no when you are happy inside mo ti sọ fún yín o máa ń radiate níta ni tó bá ní tó bá ní relationship tó dáa i'm telling you ìwọ gọgọ fúnra rẹ tí ọkùnrin yẹn ò bá sí ń bẹ wàá máa ronú ọkùnrin yẹn kọkùnrin yẹn má sí ń bẹ wàá máa ronú ọkùnrin yẹn gbogbo ìfẹ́ máa wà lára ọkùnrin yẹn ni. hello. hello. hello sísọ yín ká. sá ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́. ẹ jọ̀rọ̀ fẹ́ dá sí ẹ fẹ́ dá sí ètò mi o. ok. No. Um, from my own perspective or from my own point, well, Sherry, a lot of issues, domestic and marriage, it treats as if it's an abusive marriage, I could agree. Yes. Sherry, what most people see as a challenge in marriage is not really a challenge because we are all coming from two different backgrounds. So the way Sherry, because my answer that if there's an issue in the marriage, please do talk. Let me share their other ideas. Let them tell you how they went about it. But If it's an abusive marriage, you know, that one is not, nobody will tolerate that. Even though that's somebody else, we couldn't there for that. So like, I would like to specify what, what are the issues that you are facing in the marriage. Does it believe. leaving? Does it boss leaving the marriage or, what that leaving marriage in? That's what we're actually talking about. because issues marriage is more rich, rich, rich, rich. Already, I won't lie to you. won't mi that's more ó What is méjì fún mi marriage? and two guys rẹ̀ kò sí She ṣùgbọ́n tí mo ń bá ń at least in a month I got a ten thousand pounds ní mo but I can't live my wife. life ọ̀rọ̀ ti advice mi ìṣègbà kò sọ but I can't leave her because when there was nothing ó ṣe ọyún yẹn fún mi lẹ́ẹ̀mejì so what was telling me in dogon ti ìṣègbà at ṣàwọn àlùkò àgbà ṣùgbì. okay nísìn kò wá bímọ nísìn ṣé nísìn ẹ̀ wá rọmọ ẹ̀ kò wá tì bímọ. kò tí ì bímọ but oh. I can't leave her because ó ti ṣe mọ̀ mo ti ṣe méjì fún mi nígbà tí òfin kọ̀ọ̀kan òye yìí but now people advise me Ah, àtọ́gbọ́n ti pé mo sí nàìjíríà ṣe gbá ṣàwọn like it will be unfair on this lady you know it will be unfair jọ́wọ́ láti ọkùnrin ẹ̀rọ ó ní kébì lọ ẹ̀wọ̀n different thing but tí mo lọ ṣe ń ta tó bá mọ̀ ara èmi gan fún mi gan I forgive myself why mo ṣe onígbà tí mo tó tí mo ṣe. Oh. kò ṣe mí náà ó ń tẹ̀ tó. You know, a lot of people are saying, oh, when, when I work, I get everything I want. God has blessed me so much. But now, our humble beginning, I can't do it. Hmm. We, our, our parents, we go, they've said a lot of things, but, but I can't do it. Because parents can go, wow, wow, wait, but you're going to do it, and do that thing. you know, as well, people are looking to me, but it's a shame, maybe for me, when there was nothing, why would I have to do that to her? You know, So problem for you people who face marriage in Benoni, you know, to some people they've gone through it, they will tell you how they dealt with it. They listen. Dákẹ́rin ká sọ̀rọ̀ kó bá Sometimes people are depressed, people want to express their mind, people want to, you know, oṣù oṣù gbọ́dọ̀ tóbìnrin bá sọ. Ẹ ẹ ẹ jọ marriage is tí ẹni sùúrù márèjì tí ọkú márèjì tí ọkú tí wọ́n dẹ̀ ti try try tí ọkọ ẹ̀ òṣìṣẹ́ kí ló yẹ kó ṣe sí i sẹ́rí olùsọ́rọ̀ obìnrin yẹn owó obìnrin yẹn sẹ́rí àwọn obìnrin mi wà tó wọ́n kó pa ọlá àdúgbò ìbí lè jọ pa síbẹ̀ òtún sọ pé mo ti mọ̀ pé kí o lè pọ̀ ọ̀dà rẹ̀ you can go o lè lọ mo tẹ́lẹ̀ bí obìnrin yẹn lè wà lẹ́kọ̀ọ́ lákòókò yọ ibẹ̀ ló máa gbé torí mo wọ̀ láìkókó most men that are circumcised they don't like it ọ̀ láì wọ́n máa tẹ̀ wọ́n àbúrò mi lọ́kẹ́ àti tó wọ́n they don't like kókó torí àwọn èèyàn bẹ́ẹ̀ ni ìbéèrè fún ọ̀rẹ́ they will stay because wọ́n láì tiẹ̀. Because the whole power is shared without it. Then you can live. So look your that one life occur. Wọ́n ẹni tí ò tí bímọ ńkọ́. Obìnrin tí ò tí bímọ ńkọ́ tí obìnrin tí ò tí bímọ tó kọ ọkọ ẹ̀ ò dẹ̀ ṣiṣẹ́ kí ló yẹ kó ṣe? Gbọ́dọ̀ obìnrin tí ò tí bímọ tó kọ ọkọ ẹ̀ ṣiṣẹ́ it's up to your your own decision if you know you cannot stand just walk away kò sí jà bẹ́ẹ̀. Gbọ́dọ̀ tó bá sọ̀tà gan-an, àwọn ọmọ máa gbọ́dọ̀ àṣẹ́kọ̀ọ́ náà àṣẹ́kọ̀ọ́ máa wà lọ́nu. Exactly. You know, kò sí you can walk away just go you know so okay o this is where you go tell people ọkọ ọkọ rẹ ṣiṣẹ ọdẹ bọọlù káàdì goal wọn lè mú ẹsùn ọkọ lọ kọ ọsẹ ọkọ ẹ má ṣiṣẹ the people who are responsible for it you can go you know happiness ẹ má sá you can go You ṣé ẹ̀kọ́ dípẹ́ lórí issue oríṣiríṣi issues ẹ̀ mọ̀ ní mari issues ti pọ̀ jù issues ti pọ̀ jù ẹlòmíì pàdé ìdí ní ti mọ̀ báyìí torí owó lọ́yọ́ ń jà torí owó ọmọ òun ló dalé wọn lọ́dọ̀ ẹ̀jọ̀ sọ́gbọ́ọ̀sì kò wọ́ ọ̀tẹ̀ òyìn ọ̀wọ́ ọ̀tẹ̀. ẹ wọ the thing has a problem lọ ẹ nǹkan tí mo fẹ́ sọ ni wípé abusive relationship is marriage kò ṣe nǹkan tíyàn lè wà but obìnrin ò lè tìtorí pé ọkọ ẹ̀ ń ṣe ṣìnà èmi ò ní advice ẹ pé torí ọkọ ẹ ń ṣe ṣìnà kò fọkọlẹ̀ i will never say that nítorí pé mo mọ̀ pé tó bá torí pé ọkọ ẹ lọ dóbò ń ta òfin ọkọ ẹ lẹ̀ kò síbi tí wọn ti kí ń kẹ́dì ya lẹ kó tiẹ̀ ṣe é gbọ́ sí tí ò tẹ̀ lè sọrú ẹ̀ fún mi gbogbo àwọn tó ti wá ń bá mi pé obìnrin wọn cheat ọkùnrin wọn ń cheat ẹ béèrè lọ́wọ́ èsì tí mo máa ń fún wọn máa bi wọn pé ṣé kó má cheat ni ṣé kó róbò tó dáa kó má do ni nǹkan tí mo máa ń sọ fún wọn hello. Yeah kọ́mẹ́ àbáyáyá àdìsá ló fi padà láti nàìjíríà. tó bá ti di pé ọkọ òun wọ́n ti ń jà lójoojúmọ́ ní gbogbo ìgbà ẹ̀tọ́ ni kí àwọn méjèèjì ti ra wọn lẹ̀. pàṣẹrẹ táwọn méjì bá ń jẹ tí ò sí ẹnì kankan bẹ̀ ó ṣeé ṣe wọ́n lu àwọn pátá kan ṣe àwọn léṣe tí àwọn máa lù jù yẹn nípò kan bímọ ó kú bẹ́tà kan lọ sí human rights ṣàlàyé fún wọn tó bá wọ́n sì lè fẹ́ra wọn máa mọ̀ tó bá wọ́n sì lè fẹ́ra wọn máa sì lè kí ọ̀tún ọ̀nà ó fẹ́ dàbí kẹ́mi tó pọ̀ sí wọn bẹ̀. so nítorí ìdílé kẹ́mi faramọ́ ni wípé tó bá di wọ́n fi ka ọba yẹn wọ́n jà fúnra wọn kò fi bẹ́ẹ̀ lọ ẹ ṣe púpọ̀. nǹkan tí mò ń jọ̀ọ́ láti sọ ni wípé tó bá ti ẹgbọ́ tó bá ti ń lura wọn kan filẹ̀ but o ò lè ti torí pé ọkọ ẹ̀ ń dógbò níta kò fi ọkọ ẹ̀ sílẹ̀ you cannot it will be very silly torí pé tó bá filẹ̀ ṣé o fẹ́ lọ fẹ́ màlẹ́kà òde ọ̀run ni kò sí àfi ọkùnrin tó jẹ́ wípé fúnra rẹ̀ ó ti make up mind ẹ̀ pé hmm, wo mo ti ṣe tán ó ti sú mi jàre àbí àgbàlagbà àgbàlagbà míì gan wọ́n sì ń dún àwọn ọmọ mọ́nu fẹ́ǹsì àgbàlagbà míì gan sì ń sọ wọ́n hàn tí àgbà má lábẹ́ so a lè kó yẹn kù tí máa sọ pé toxic relationship mi ò èmi ò ká pé ọkùnrin lọ dógbò níta as toxic relationship èmi ò ká wípé ọkùnrin bímọ síta as toxic relationship is blessing of God ni tó bá tọmọ bá ti dé kí ni èèyàn fẹ́ ṣe sí i bọ̀ pé ọkùnrin na obìnrin àbí ọkùnrin sọ̀rọ̀ àlùfàǹṣà sóbìnrin àbí gẹ́gẹ́ bí bọ́dà mi yìí ṣe sọ pé wọ́n ń jà lójoojúmọ́ ìyẹn léwu because ìjọkọ̀jọkọ̀ wọn para wọn sínú ilé ìjọkọ̀jọkọ̀ wọn para wọn sínú ilé kódà gan obìnrin ò gbé òbò lẹ̀ fún ọkùnrin èèyàn lè tìtorí ẹ̀ fún obìnrin yẹn lẹ̀ nítorí pé tó bá jẹ́ ọkùnrin tó láìkókó àmì tó láì kò bò tó fún lóbòdò after some time tó ń bí tó bá ti lọ rìn gbèrègbèrè níta ọlọ́ọ̀ má jẹ́ kó lọ lukú dẹ níta àríkùhe mi ò sọ pé o fún ọkùnrin lóbòdò ìyẹn ni kó má fẹ́ dóbò tó bá fẹ́ dó níta á do but then èèyàn lè ti torí pé obìnrin ò fún ẹ lóbòdò o lè lé síta o lè fi marriage yẹn lẹ̀ but pé ọkùnrin lọ fẹ́ ọkùnrin obìnrin ta o wá ti torí ẹ̀ fi marriage lẹ̀ you can't do that ipe eh, um, kò fún ẹ lówó o ti torí ẹ fi marriage lẹ you can't do that bẹ́ẹ̀ tí o bá fún ẹ lóko tí ọkùnrin ò bá fún ẹ lóko o lè fi marriage sílẹ̀ kò sí wípé tó because tó kéèyàn ọkùnrin obìnrin tó lè complain pé ọkùnrin ò fún un lóko á jẹ́ obìnrin tó like oko gẹ́gẹ́ bí brother yẹn ṣe sọ àwọn obìnrin tí ò like oko wọ́n lè má mind bóbìnrin ò bá like oko gan tó bá jẹ́ obìnrin tó lọ́mọ bí tó tó time tó fẹ́ bímọ kò ní gbà ó tó ṣe jẹ́ kó fẹ́ dókò yẹn fi bímọ ni ó ṣàmọ̀ pé òun láti ní ìdí àtọ̀ tó máa fi bímọ so kò ní gbà tóbìnrin ò bá láìkò kó gan tó bá fẹ́ tó bá kó fẹ́ bímọ kò ní gbà kó má fún un lóko bẹ́ẹ̀ tóbìnrin ò bá tóbìnrin bá láìkò kó tó bá fún un lóko wàhálà máa ṣẹlẹ̀ because tó bá lọ dókò ń ta ẹ sọ̀rọ̀ pé ó lọ ṣàgbèrè kò dẹ̀ nílé work kò nílé work obìnrin ò lè ti torí owó fi ọkùnrin sílẹ̀ torí òòforí ẹ̀rùn mú òpó ọlá ni tó bá yí sọ́dọ̀ èèyàn kan lélẹ̀ ó lè yí sọ́dọ̀ ẹlòmíì lọ́la bẹ́ẹ̀ obìnrin lè tìtorí okó fi ọkùnrin sílẹ̀ obìnrin lè tìtorí abuse fi ọkùnrin sílẹ̀ obìnrin lè tìtorí nínà kó fi ọkùnrin sílẹ̀ ọkùnrin tó bá tiẹ̀ ti ṣíwọ́ na obìnrin ó ti ta ICK ẹ̀ tó bá ti na obìnrin lẹ́ǹkan báyìí ó ti ta ICK ẹ̀ àtìgbésí ayé ẹ̀ fún obìnrin yẹn ọ̀nà àti là ẹ̀ ó di ọwọ́ Ọlọ́run because nǹkan tí obìnrin sọ so, ní time tó ń lù yẹn mi rí ẹni tó fẹ́ yẹ time tó ń lu obìnrin tó nǹkan tó jáde láti inú ẹ̀ tó sọ síta time tó ń lù yẹn gbàgbé ẹ o kẹ ẹ parí ìjà yẹn gan ó dọwọ́ ọlọ́run o ó dọwọ́ ọlọ́run because ọkùnrin tó bá ti gbé ọwọ́ tó ti lu obìnrin ìyàwó ẹ̀ ó ti lù yẹ́ ẹ̀ tó bá dé ọmọ tó bá dé ti lù yẹ́ ẹ̀ tó mọ̀ yẹ́ ẹ̀ lójú ṣe mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ọkùnrin tó bá ti lu obìnrin ó ti lù yẹ́ ẹ̀ ó ti lùyẹ́ so gé kíní yẹn tó lè kúrò lórí obìnrin ọkùnrin yẹn à ó di ọwọ́ ọlọ́run But tó o bá ti ọkùnrin náà tí ò bá ti dé tí obìnrin náà bá dẹ̀ ti fún tóbìnrin náà bá ti jí pé bóyá ó ń fún ọkùnrin ní problem ọkùnrin náà lè lọ he can get out of that, that marriage because happiness we all deserve to be happy honestly mo mọ nǹkan tí mò ń o everybody ló deserve láti wà happy and when you don't love a man again you can't for oh the í sẹ́ni tó lè force i'm telling you tó o bá tó o bá nífẹ̀ẹ́ ọkùnrin tó o bá padà lọ fẹ́ ọkùnrin yẹn bóyá wọ́n force ẹ fẹ́ àbí wọ́n parí ìjà fẹ́ àbí wọ́n fi sentiment pé ẹ ti bímọ fúnra yín fẹ́ wàá dókòǹta wàá dókòǹta ọlọ́run kó wà nínú ilé ọkùnrin yẹn wàá padà wàá lọ máa lọ síta lọ dóko why tó ṣe fẹ́ ṣe yẹn fúnra rẹ̀ why don't you just leave ọkùnrin tí obìnrin ò bá ti nífẹ̀ẹ́ ọkùnrin mọ́ ó máa dókòǹtà ọlọ́run á fi ọkùnrin yẹn sínú ilé àdẹ̀ lọ dókòǹtà ọkùnrin yẹn ò dẹ̀ lè ever rí happiness pẹ̀lú ẹ̀ láéláé mọ́ torí one kò ní respect ọkùnrin yẹn kò ní respect ọkùnrin yẹn mọ́ kò sí nǹkan tọkùnrin yẹn lè ṣe tó lè jọ lójú ẹnití tọkùnrin yẹn bá ṣe bá a máa bọ́ sí àpò ìbínú ẹ̀ ni obìnrin àwọn ló burú jù tí wọn ò bá nífẹ̀ẹ́ ọkùnrin mọ́ ọkùnrin tí ẹ̀ sì lè ṣe mọ̀ ọkùnrin sì lè dìdórí ẹ̀ ó lè lọ fẹ́yàwó mi kó kíp obìnrin yẹn sílé bẹ́ẹ̀ tí obìnrin ò bá nífẹ̀ẹ́ ọkùnrin mọ́ kò sí nǹkan tẹ́ lè ṣe one adókòǹtà two kò sí nǹkan tó lè ṣe tó lè fi satisfy ẹ̀ ọlọ́run o ò lè rójú rere o ò lè rí inú dídùn ẹ̀ mọ́ tó bá ń bí ẹ rẹ́rìn gan tó bá ṣọ́ obìnrin bẹ́ẹ̀ yẹn dáadáa ẹ̀rín ẹ̀ á máa bọ́ sódì bí ẹ̀rín wèrè torí pé ẹ̀rín ẹ̀ wá láti inú sí ẹ̀ tó bá ṣe obìnrin bẹ́ẹ̀ yẹn dáadáa ọ̀rọ̀ ẹ̀ a máa bọ́ sí òdì bí ọ̀rọ̀ wèrè torí nígbà tó bá ń sọ̀rọ̀ kò lísìn sí ẹ ọ̀rọ̀ ẹ̀ máa máa tàṣé sí tiẹ̀ ni ìgbà tó yẹ kó dé kó fún ẹ lésì kò ní fún ẹ lésì because kò kọ́kan ẹ̀ ò sí lọ́dọ̀ ẹ̀ ó kàn gbà ń bẹ̀ ni fún obìnrin tí ò bá ti nífẹ̀ẹ́ ọkùnrin mọ́ wàá máa sọ̀rọ̀ báyìí wàá rò pé òun bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọkọ ẹ̀ ò sí ń bẹ̀ ara ẹ̀ ló wà ń bẹ̀ so tó bá máa fi èsì sọ̀rọ̀ tó sọ wàá rí pé ọ̀rọ̀ tó máa fèsì èsì tó máa fi á yàtọ̀ sí ọ̀rọ̀ tó sọ torí ọkọ ẹ̀ ò sí lọ́dọ̀ ẹ̀ mọ́ gbogbo ìwà ẹ̀ á máa tàsé lọ́dọ̀ ẹ̀ ni. tó fún mo kàn wá dáhùn question fún àwọn ehm, tó ń béèrè question lọ́wọ́ mi lénìí tẹ́ bá ti pè mí màá sọ fún yín pé kẹ́ lọ wo show yìí and ẹ má bínú ẹ̀yin èèyàn mi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀yin náà rí gbogbo bí ṣe ń lọ lórí Facebook so díẹ̀ díẹ̀ a máa máa lọ sórí YouTube excuse me a máa máa a máa máa lọ sórí youtube ká máa ṣe ẹ jẹ́ ká máa ṣe more of our shows lórí youtube nísìn mo mọ lady kan kò ń ṣe show rárá lórí facebook orí youtube ló wà permanent sí so anybody that loves me ẹ jẹ́ ká máa ẹ máa pàdé mi most times lórí youtube because ẹ jẹ́ ká fi káti ẹ excuse facebook díẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká excuse facebook díẹ̀ honestly ẹ̀yin náà gbogbo yín lẹ́rìí bó ṣe ń lọ so ẹ jẹ́ ká excuse Facebook dẹ́ pé kò ń ṣe pé bóyá anything lady kan wà lórí YouTube yẹn mi ò rí lórí Facebook rí gbogbo àwọn fans ẹ̀ dẹ̀ wà lórí YouTube tó bá fẹ́ ṣeré wọ́n bá fẹ́ ṣe show wọ́n máa wọ́n máa wò gbogbo ẹ̀yin tí ẹ bá love mi tẹ̀dẹ̀ fẹ́ máa rí show mi wò tẹ̀dẹ̀ fẹ́ torí àwọn orin mi máa jáde lẹ́nujọ́ mẹ́ta yìí àti orin yemkem pẹ́pà máa post sórí YouTube ẹ lọ subscribe sórí YouTube channel mi Yinka TNT ẹ lọ subscribe sórí youtube channel mi Yinka TNT bóyá a kò máa lo facebook fún advert ni ẹ jọ nítorí Ọlọ́run because facebook yìí ó ti ń di nǹkan tí ò yẹ kó dà so ẹ jẹ́ ká máa move díẹ̀ díẹ̀ lọ sórí youtube ẹ jọ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá yeah youtube is cool ẹ ṣe gbogbo ẹ̀yin àádẹ́ máa ṣe calling show gan lórí youtube the same thing náà ni so gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ mi ẹ jọ nítorí Ọlọ́run ẹ lọ subscribe sórí youtube channel mi Yinka TNT ẹ mo fọlọ́run bá bẹ̀ yín ni o go and subscribe to my YouTube channel Yinka TNT a máa máa move kúrò lórí Facebook yìí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ni kò àkànníṣe gbàǹbẹ̀ yẹn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ni ta máa fi kúrò tán so ẹ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ ní agbára Ọlọ́run mo mọ̀ pé torí pé àdárúkọ okó àtòbọ̀ àṣọ oríṣiríṣi stáìlì okó kò jẹ́ káwọn èèyàn pọ̀ ní orí ṣó yìí ẹ àá mú àkọ̀tun ẹ̀ wá fún yín pẹ̀lú àṣẹ olódùmarè kó tó dìgbà náà ire o ó dàbọ̀.